ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní dídàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi orí kẹta a ó kà látinú ìwé Sáàmù orí ìkẹtàdínláàdọ́fà ẹsẹ̀ ogún psalm one hundred and seven verse twenty ó kà báyìí pé ó sọ̀rọ̀ ó sì mú wọn lára dá ó tún kó wọn yọ nínú ìparun ó ti pé ọdún mẹ́ta nísinsìnyí tí Jésè ti fi ayé rẹ̀ fún Kristi ṣùgbọ́n kò tíì bọ́ lọ́wọ́ ìwà sìgá mímu àti àwọn ìwà ìdọ̀tí mìíràn tí ó ń wù. ó tilẹ̀ ti gbìyànjú lọ́pọ̀ ìgbà láti kọ àwọn ìwà wọ̀nyí sílẹ̀ tó bí ọ̀sẹ̀ mẹ́ta ṣùgbọ́n nígbàkúgbà tó bá tún ti gbóòórùn sìgá tàbí igbó a tún ṣubú padà sínú sìgá mímu rẹ̀. ó tilẹ̀ ti wá ṣu báyìí nítorí pé ó mọ̀ wípé òun ò sí níbi tó yẹ kí òun wà nípa àtẹ̀lé a lè rí nínú ibi tí a kà ní àyọkà wa láàárọ̀ yìí wípé ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n nínú àwọn ìparun wọn. àwọn ìwà tí ó ń panirun nígbà tí wọ́n bá ń farahàn nínú ayé ènìyàn wọ́n jẹ́ àmì pé ìgbé ayé ẹni bẹ́ẹ̀ nípa tẹ̀mí òun ṣàìsàn wọ́n sì jẹ́ ìfihàn àwọn ìrúsókè ẹran ara àwọn ìwà yìí a máa dí ìdàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ nípa ti ẹ̀mí lọ́wọ́ a sì máa dí ènìyàn lọ́wọ́ láti má kún fún ẹ̀mí Ọlọ́run àti láti mọ̀ mú àyànmọ́ ẹni ṣẹ nínú ọlọ́run. ọlọ́run ní ọ̀nà àbáyọ fún àìsàn àti àrùn ti ẹ̀mí. ọ̀nà àbáyọ náà ni ọ̀rọ̀ ọlọ́run eléyìí tí ó rán sí ọ. tí o bá ń gbọ́ mi lónìí tí o sì wà ní abẹ́ ìgbèkùn kan eléyìí tí ó ń dí ọ lọ́wọ́ láti mú àyànmọ́ rẹ ṣẹ ní inú olúwa ìtúsílẹ̀ wà fún ọ jésù ní agbára láti gbani títí dé òpin àwọn ẹni tí ó bá tọ̀ wá bẹ̀rẹ̀ nípa mímọ̀ àti gbígbà wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ gbígbà wípé àwọn ohun tí ò ń ṣe tó dàbí ẹni wípé òun gbádùn wọn yẹn pé ẹ̀ṣẹ̀ ni wọ́n àti pé wọ́n ń dí ọ lọ́wọ́ láti dé ibi tí ọlọ́run fẹ́ kí o dé nípa ti ẹ̀mí sọ fún ọlọ́run láti tú ọ sílẹ̀ bá ọlọ́run sọ̀rọ̀ wípé kí ó wẹ̀ ọ mọ́ kí ó sì fún ọlọ́run ní agbára láti má ṣubú sí inú àwọn nǹkan wọn nìmọ́ síwájú sí gbẹ́kẹ̀lé oore ọ̀fẹ́ ọlọ́run láti fún ọ ní agbára kí o sì mọ̀ wípé a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ láti àkókò yìí lọ a sì ti wẹ̀ ọ́ mọ́ ní iwájú ọlọ́run nítorí wípé o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ o sì ti kọ̀ wọ́n sílẹ̀ wí eléyìí tẹ̀lé mi pé èmi ni ìjólótìtẹ́ ọlọ́run nínú Kristi mo tẹ́ ọlọ́run lọ́rùn mo sì ń wo ọlọ́run nínú ohun gbogbo mo ń dàgbà nínú ìmọ̀ ìfẹ́ ọlọ́run àmín ǹjẹ́ o tilẹ̀ ń gbọ́ mi o sì ti fi ayé rẹ fún jésù ó sì wù láàárọ̀ yìí láti fi ayé rẹ fún jésù kí a bàa lè fi agbára fún ìwọ náà láti di ọmọ ọlọ́run tẹ orí rẹ ba ní ibikíbi tí o bá wà kí o sì wí tẹ̀lé mi báyìí wípé jésù olúwa mo dúpẹ́ nítorí tó o kú fún mi lónìí yìí mo gbà ọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi wá sí inú ọkàn mi máa bá mi gbé fún mi ní agbára láti borí ẹ̀ṣẹ̀ àti ẹran ara ràn mí lọ́wọ́ láti máa gbé nínú ìfẹ́ rẹ jésù olúwa wa tí o bá gbàdúrà yìí tẹ̀lé mi fi ọkàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí ó wà ní òpin ẹ̀kọ́ yìí o lè fi èyíkéyìí nínú wọn kàn sí wa. àyọkà látinú bíbélì kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí o bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun já lónìí a látinú ìwé máàkù orí karùn àti orí ìkẹfà ẹ máa bá wa kálọ. máàkù orí karùn-ún. jésù lọ sí òdìkejì òkun ní ilẹ̀ àwọn ará gérásínì bí ó ti jáde kúrò nínú ọkọ̀ ọkùnrin wèrè kan wá pàdé rẹ̀ láti inú ibojì pàlàpàlà àpáta ibojì náà ni ó fi ṣe ilé kò sí ẹni tí ó lè dè wèrè náà mọ́lẹ̀ ẹ̀wọ̀n kò tilẹ̀ ṣeé fi dè nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí i lẹ́sẹ̀ tí wọ́n tó fi ẹ̀wọ̀n dè é lọ́wọ́ ṣùgbọ́n jíjá ni ó máa ń já ẹ̀wọ̀n tí ó sì máa ń rún ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dè é kò sí ẹni tí ó lè fi agbára mú un kí ó fi ara balẹ̀ tọ̀sán-tòru ní máa kígbe láàrin àwọn ibojì àti lórí òkè a sì máa fi òkúta ya ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó rí Jésù lókèrè ó sáré ó dọ̀bálẹ̀ níwájú rẹ̀ ó ké rara pé. kí ni ó pa tàwa ti lẹ́kọ̀ọ́ jésù ọmọ ọlọ́run tí ó lógo jùlọ mo fi ọlọ́run bẹ̀ ọ́ má ṣe dá mi lóró. nítorí jésù ti ń sọ pé kí ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọkùnrin náà jésù wá bíi pé. kí orúkọ rẹ. ó ní. ẹgbàá péje ni mò ń nítorí a kò níye ó bá bẹ̀rẹ̀ sí bẹ jésù títí pé kí wọn jáde kúrò ní agbègbè ibẹ̀ agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ wọ́n ń jẹ lẹ́bàá àwọn ẹ̀mí èṣù náà bẹ̀ ẹ́ pé kí ó rán wọn sí àárín àwọn ẹlẹ́dẹ̀ náà kí wọ́n lè wọ inú wọn ó bá gbà bẹ́ẹ̀ fún wọn àwọn ẹ̀mí èṣù náà jáde lọ wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ náà agbo ẹlẹ́dẹ̀ náà bá tún tẹ̀ ẹ́ wọ́n sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí òkun wọ́n bá rì sínú òkun wọ́n tóbi ẹgbàá àwọn olùtọ́jú wọn bá sá lọ sí àwọn ìlú àti àwọn abúlé tí ó wà yíká láti wò wọn sí ó ṣẹlẹ̀ àwọn ènìyàn bá fi ojú ara wọn rí ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí ọkùnrin náà tí ó ti jẹ́ wèrè rí tí ó ti ní ẹgbàágbèje ẹ̀mí èṣù ó jókòó ó wọ aṣọ iyè rẹ̀ sì ti bọ̀ sípò ẹ̀rù bà àwọn ènìyàn tí ó rí i àwọn tí ọ̀rọ̀ náà sí ojú wọn ròyìn ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà àti àwọn ẹlẹ́dẹ̀ àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí bẹ̀ jésù pé kí ó kúrò ní agbègbè wọn bí ó ti ń wọ ọkọ̀ ojú omi padà ọkùnrin tí ó ti jẹ́ wèrè rí yìí bẹ̀ẹ́ pé kí ó jẹ́ kí òun máa bá a lọ ṣùgbọ́n jésù kọ̀ fún un ó sọ fún un pé. lọ sí ilé rẹ sọ́dọ̀ àwọn ẹbí rẹ kí o sọ ohun tí olúwa ti ṣe fún ọ àti bí ó ti ṣàánú rẹ. ọkùnrin náà lọ ó bẹ̀rẹ̀ sí ròyìn ohun tí jésù ṣe fún un ní agbègbè ìlú mẹ́wàá ẹnu sì ya gbogbo ènìyàn tí ó gbọ́. nígbà tí jésù tún rékọjá lọ sí òdìkejì òkun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́jọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ lẹ́bàá òkun ọkùnrin kan wà tí ń jẹ́ Jáírù aṣáájú kan ni ní ilé ìpàdé ibẹ̀ nígbà tí ó rí Jésù ó dojúbolẹ̀ níwájú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bẹ̀ ẹ́ ó ní. ọmọdébìnrin mi ń kú lọ wá gbé ọwọ́ lé e kí ó lè yè. Jésù bá bá a lọ bí ó ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tẹ̀lé e. wọ́n ń fún un lọ́tùn lósì obìnrin kan wà láàrin wọn tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dáa fún ọdún méjìlá ojú rẹ̀ ti rí oríṣiríṣi lọ́dọ̀ àwọn oníṣègùn gbogbo ohun ìní rẹ̀ ni ó ti run sórí àìsàn náà ṣùgbọ́n kàkà kí ó sàn ńṣe ni àìsàn náà ń túbọ̀ ń burú sí i nígbà tí obìnrin náà gbọ́ nípa Jésù ó gba àárín àwọn ènìyàn dé ẹ̀yìn rẹ̀ ó bá fi ọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó sọ nínú ara rẹ̀ pé. bí ó bá jẹ́ aṣọ rẹ̀ ni mo lè fi ọwọ́ kàn ara mi yóò dá. lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó fọwọ́ kàn án ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ bá dá ó sì mọ̀ nínú ara rẹ̀ pé a ti mú òun lára dá nínú àìsàn náà lójú kan náà jésù mọ̀ nínú ara rẹ̀ pé agbára ìwòsàn jáde lára òun ó bá yí padà sí àwọn ènìyàn ó béèrè pé. ta ni fọwọ́ kàn mí láṣọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. orí bí àwọn ènìyàn ti ń fún ọ lọ́tùn lósì o tún ń béèrè pé ta ni ń fọwọ́ kàn ọ́. ṣùgbọ́n jésù ń wò yíká láti rí ẹni tí ó fọwọ́ kan aṣọ rẹ̀ obìnrin náà mọ ohun tí ó ṣẹlẹ̀ lára òun ó bá yọ jáde ẹ̀rù bà ó ń gbọ̀n ó bá wá kúnlẹ̀ níwájú jésù ó sọ gbogbo òtítọ́ ọ̀rọ̀ náà fún un jésù wí fún un pé arábìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà o kò ní gbúròó àìsàn náà mọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ ni àwọn kan bá dé láti lé olórí ilé ìpàdé tí Jésù ń bá lọ sílé wọ́n ní. ọmọdébìnrin rẹ ti kú kí ni o tún ń yọ olùkọ́ni lẹ́nu sí. ṣùgbọ́n Jésù kò pé òun gbọ́ ohun tí wọ́n ń sọ ó wí fún ọkùnrin náà pé. má bẹ̀rù ṣáà ti gbàgbọ́. kò jẹ́ kí ẹnikẹ́ni tẹ̀lé òun àfi Pétérù àti Jákọ́bù àti Jòhánù àbúrò Jákọ́bù. nígbà tí wọ́n dé ilé olórí ilé ìpàdé náà Jésù rí bí gbogbo ilé ti dàrú tí ẹkún àti ariwo ń sọ gèè ó bá wọ inú ilé lọ ó ní. kí ló dé tí ẹ fi ń kígbe tí ẹ ń sunkún bẹ́ẹ̀ ọmọdé náà kò kú ó sùn ni. wọ́n bá ń fi ṣe ẹ̀yẹ́ ó bá lé gbogbo wọn jáde ó wá mú bàbá àti ìyá ọmọ náà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn tí ó wà pẹ̀lú rẹ̀ ó wọ yàrá tí ọmọdé náà wà lọ ó bá fa ọmọdé náà lọ́wọ́ ó wí fún un pé tàlítàkùmí ìtumọ̀ èyí tí í ṣe ìwọ ọmọdé yìí mo wí fún ọ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọdébìnrin náà dìde ó bá rìn nítorí ọmọ ọdún méjìlá ni ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún gbogbo wọn jésù á kìlọ̀ fún wọn gan pé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ó ní kí wọ́n wá oúnjẹ fún ọmọdé náà kí ó jẹ. máàkù orí kẹfà. jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí ìlú rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá a lọ nígbà tí ó di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé ẹnu yà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n wí pé. níbo ni eléyìí ti kọ́ ẹ̀kọ́ irú ọgbọ́n wo ni ọgbọ́n tirẹ̀ yìí tí iṣẹ́ ìyanu ti ọwọ́ rẹ̀ ṣe. ṣebí gbẹ́nàgbẹ́nà ni ọmọ Maria, arákùnrin Jákọ́bù àti Júdà àti Simoni ṣe bí àwọn arábìnrin rẹ̀ nìwọ̀nyí lọ́dọ̀ wa yìí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n jésù wí fún wọn pé. kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú ara rẹ̀ àti láàárín àwọn ará rẹ̀ àti nínú ẹbí rẹ̀ kò lè ṣe iṣẹ́ ìyanu níbẹ̀ àfi pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn bíi mélòó kan a sì wò wọ́n sàn ẹnu yà á nítorí àìgbàgbọ́ wọn jésù ń káàkiri gbogbo àwọn abúlé tí ó wà yíká ó ń kọ́ àwọn ènìyàn ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó rán wọn lọ ní méjì méjì ó fi àṣẹ fún wọn lórí àwọn ẹ̀mí èṣù ó pàṣẹ fún wọn pé kí wọ́n má mú ohunkóhun lọ́wọ́ ní ọ̀nà àjò náà àfi ọ̀pá nìkan wọn kò gbọdọ̀ mú oúnjẹ tàbí igba báárà lọ́wọ́ tàbí kí wọ́n fi owó sínú àpò wọn kí wọ́n wọ bàtà ṣùgbọ́n kí wọ́n má wọ ẹ̀wù méjì ó tún fi kún fún wọn pé. ilékílé tí ẹ bá wọ̀ níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín tí wọn kò gbọ́ ọ̀rọ̀ yín ẹ jáde kúrò níbẹ̀ kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí láti kìlọ̀ fún wọn. bí àwọn ọmọ ẹ̀yìn méjìlá ti ń lọ wọ́n ń wàásù pé kí gbogbo ènìyàn ronú pìwàdà wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èṣù jáde wọ́n ń fi òróró pa ọ̀pọ̀lọpọ̀ aláìsàn lára wọ́n sì mú wọn lára dá ọba gbọ́ nípa Jésù nítorí òkìkí rẹ̀ kàn àwọn kan sọ pé. Jòhánù onítẹ̀bọmi ni ó jí dìde nínú òkú òun ni ó jẹ́ kí ó lè máa ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn mìíràn ń wí pé. èlíjà ni. àwọn mìíràn ní. wòlíì ni bí ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́. ṣùgbọ́n nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ó ní. Jòhánù tí mo ti bẹ́ lórí ni ó jí dìde nítorí Hẹ́rọ́dù kan náà yìí ni ó ránṣẹ́ lọ mú Jòhánù tí ó fi sẹ́wọ̀n nítorí ọ̀ràn Hẹ́rodiásì ìyàwó Fílípì arákùnrin Herodu tí Hẹ́rọ́dù gbà nítorí Jòhánù a máa wí fún Hẹ́rọ́dù pé. kò yẹ fún ọ láti gba ìyàwó arákùnrin rẹ. nítorí náà Hẹ́rodiásì ní Jòhánù sínú ó fẹ́ pa ṣùgbọ́n kò lè pa nítorí Herodu bẹ̀rù Jòhánù nítorí ó mọ̀ pé olóòótọ́ ènìyàn ni àti pé kò ní àléébù nítorí náà ó dáàbò bò ó ọkàn Hẹ́rọ́dù a máa dàrú gidigidi nígbàkúgbà tí ó bá gbọ́ ọ̀rọ̀ Jòhánù síbẹ̀ a máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó di ọjọ́ kan Hẹ́rọ́díásì rí àkókò tí ó wọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ Hẹ́rọ́dù ṣe àsè ọjọ́ ìbí rẹ̀ ó pe àwọn ìjòyè àwọn ọ̀gágun àti àwọn ènìyàn pàtàkì ilẹ̀ Gálílì ọmọ Hẹ́rọ́díásì obìnrin bá wọlé ó bọ́ sí agbo ó bẹ̀rẹ̀ sí í jó inú Hẹ́rọ́dù àti ti àwọn tí ó wà níbi àsè náà dùn ọba sọ fún ọmọbìnrin náà pé. béèrè ohun tí o bá fẹ́ n ó fi í fún ọ. ó bá búra fún un pé. n ó fún ọ ní ohunkóhun tí o bá béèrè ìbáà ṣe ìdajì ìjọba mi. ọmọbìnrin náà bá lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní. kí ni kí n béèrè. ìyá rẹ̀ dáhùn pé. béèrè orí ìjọ àánú onítẹ̀bọmi ọmọbìnrin náà yára lọ sí ọ̀dọ̀ ọba ó wí pé. mo fẹ́ kí o fún mi ní orí Jòhánù onítẹ̀bọmi kíákíá kí wọ́n fi àwo kòtò gbé e wá. inú ọba bàjẹ́ púpọ̀ ṣùgbọ́n nítorí ó ti ṣe ìlérí pẹ̀lú ìbúra lójú àwọn tí ó wà níbi àṣẹ kò fẹ́ kọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ọba rán ọmọ ogun kan ó pàṣẹ fún kí ó gbé orí Jòhánù wá ó bá lọ ó bẹ́ lórí nínú ilé ẹ̀wọ̀n ó bá fi àwo kòtò gbé orí rẹ̀ wá ó fi fún ọmọbìnrin náà ọmọbìnrin náà bá gbé lọ fún ìyá rẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù gbọ́ wọ́n wá gbé òkú rẹ̀ wọ́n sin ín sínú ibojì àwọn àpòsílẹ̀ Jésù péjọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo nǹkan tí wọ́n ti ṣe àti bí wọ́n ti kọ́ àwọn ènìyàn ó bá wí fún wọn pé. ẹ wá kí a lọ sí ibì kan níkọ̀kọ̀ níbi tí kò sí ènìyàn kí ẹ sinmi díẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tó bẹ́ẹ̀ tí kò fi sí ààyè láti jẹun wọ́n bá bọ́ sínú ọkọ̀ ojú omi kan wọ́n fẹ́ yọ lọ sí ibi tí kò sí ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rí wọn bí wọ́n ti ń lọ wọ́n mọ̀ wọ́n wọ́n bá fi ẹsẹ̀ rìn wọ́n sáré láti inú gbogbo ìlú wọn lọ sí ibi tí ọkọ̀ darí sí wọ́n sì ṣáájú wọn dé ibẹ̀ nígbà tí Jésù jáde nínú ọkọ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àánú ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ ó bá bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n wí fún un pé. aṣálẹ̀ nìyí yìí ilẹ̀ sì ń ṣú lọ jẹ́ kí àwọn ènìyàn túká kí wọ́n lè lọ sí àwọn abà àti abúlé tí ó wà yíká láti rán oúnjẹ fún ara wọn. ṣùgbọ́n jésù wí fún wọn pé. ẹ̀yin kí ẹ fún wọn ní ohun tí wọn ó jẹ. wọ́n ní ṣé kí a wá lọ ra oúnjẹ igba owó fàdákà ni kí a lè fún wọn jẹ. ó bi wọ́n pé ìbá oúnjẹ wo ni ẹ ní ẹ lọ wò ó lẹ́yìn tí wọ́n wádìí wọ́n ní. búrẹ́dì márùn-ún ni àti ẹja méjì. ó bá pàṣẹ fún wọn kí gbogbo ènìyàn jókòó ní ìṣọ̀wọ́ ìṣọ̀wọ́ lórí koríko wọ́n bá jókòó lọ́wọ́ọ̀wọ́ ní ọgọọgọ́rùn-ún àti ní àádọ́tọ̀ọ̀ta jésù bá mú búrẹ́dì márùn-ún àti ẹja méjì náà ogbe gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bu búrẹ́dì náà ó fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n pín in fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó pin ẹja méjì náà fún gbogbo wọn gbogbo wọn jẹ wọn yó wọ́n bá kó àjẹkù búrẹ́dì àti ẹja jọ ó kún agbọ̀n méjìlá iye àwọn ọkùnrin tí ó jẹ oúnjẹ náà jẹ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ ojú omi kí wọ́n síwájú rẹ̀ lọ sí òdìkejì òkun ní agbègbè Bethsaida lẹ́yìn náà ó ní kí àwọn ènìyàn túká nígbà tí ó ti dágbére fún wọn ó lọ sí orí òkè ó lọ gbàdúrà nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú ọkọ̀ ní àárín òkun òun nìkan ni ó kù lórí ilẹ̀ ó rí i pé pẹ̀lú ipá ni wọ́n fi ń wa ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọwọ́ òdì sí wọn ó tó agogo mẹ́ta òru kí jésù tó máa lọ sọ́dọ̀ wọn ó ń rìn lórí omi ó fẹ́ kọjá lára wọn nígbà tí wọ́n rí i tí ó ń rìn lórí omi wọ́n ṣe bíi wín ni wọ́n bá kígbe nítorí gbogbo wọn ni wọ́n rí i tí ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n lójú kan náà ó fọ̀n sí wọn ó ní. ẹ fi ọkàn balẹ̀ èmi ni ẹ má bẹ̀rù. ó bá wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ afẹ́fẹ́ bá rọlẹ̀ ẹnu yà wọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí pé iṣẹ́ ìyanu ti búrẹ́dì kò yé wọn nítorí òpè ni wọ́n. nígbà tí wọ́n la òkun já wọ́n dé Genesárẹ́tì wọ́n bá gúnlẹ̀ bí wọ́n ti jáde kúrò nínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ènìyàn mọ̀ wọ́n wọ́n bá ń súré láti gbogbo àdúgbò ibẹ̀ wọ́n ń gbé àwọn aláìsàn wọn lórí ibùsùn wá sí ibikíbi tí wọ́n bá gbọ́ pé Jésù wà níbikíbi tí ó bá wọ̀ ìbáà ṣe ní abúlé tàbí nínú ìlú ní ìgbèríko tàbí ní ọjà wọ́n ń gbé àwọn aláìsàn wá wọ́n á máa bẹ̀ẹ́ pé kí wọ́n sáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án pátá ni ó mú láradá ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244